darí ẹ̀ sí olúwa darí ẹ̀ sí mo súre sí èso yìí o ọlọ́nkọ́ yà sí mímọ́ ọ̀sẹ̀ yìí wàá jẹ́ǹjẹ́ ògo àánú sọ̀rọ̀ fún ọ àánú sọ̀rọ̀ fún ọ àánú sọ̀rọ̀ fún ọ àánú sọ̀rọ̀ fún ọ àánú sọ̀rọ̀ fún ọ wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ẹ̀rí o wàá ní ní ẹ̀rí o wà ní ẹ̀rí o wà ní ẹ̀rí o wà ní ẹ̀rí o ògo forúkọ olúwa náà omi rẹ sókè. eje jésù wọnú omi agbára olúwa wọbẹ̀ lọ eje jésù wọnú ẹ̀ agbára olúwa wọbẹ̀ ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀ agbára olúwa wọbẹ̀ ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀ agbára olúwa wọbẹ̀ o máa rà àánú gbà ó máa rà àánú gbà ó máa rà gbà dájú dájú lọ wá ṣe rere wàá lọ wá wá ṣe rere wà á rọ́nà lọ wà á ṣe rere wà á rọ́nà lọ àánú dàn fún ọ ìrànlọ́wọ́ dé ògo rẹ búyọ lọ́ọ́rọ́ ànúgbà lọ́ọ́rọ́ ànúgbà lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa pẹ́ ọ lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa pẹ́ ọ lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa pẹ́ ọ lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa pẹ́ ọ lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa pẹ́ ọ lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa pẹ́ ọ lọ́ọ́rọ́ ànúgbà ọ̀sẹ̀ yìí máa máa pé ọ lọ́rọ̀ àánú gbà ọ̀sẹ̀ máa pé ọ lọ́rọ̀ àánú gbà ọ̀sẹ̀ máa pé ọ ọlọ́run yà ọ lẹ́nu bẹ́ẹ̀ lolúwa sọ ògo forúkọ olúwa ẹ tẹ́wọ́ borí ọ̀fẹ́ ọ̀sẹ̀ kánsẹ́lì lónìí o ọ̀la ni a máa ṣe tíìzì iyọ̀ iyọ̀ kékeré iyọ̀ kékeré iyọ̀ kékeré iyọ̀ kékeré lẹ́nìkọ̀ọ̀kan lọ́wọ́ ó lè yẹ kékeré kékeré máa sọ bó sì ní ní pàdé àwùjọ ènìyàn tí bí ẹ ti ń lọ ẹ ra ànúgbà owó láìdé gba one thousand rẹ owó tó ẹ gbóòtò wa tọrọ owó lọ mi níwájú. wọ́n fẹ́ one thousand bá mọ́ lọ balẹ̀ ń fẹ́ ọ̀rẹ́ àti níwájú one thousand tó ti kọ́ tó ti kọ́ orúkọ tó ti fi dúkù lẹ́yìn ẹ̀rì bó ti fowó ìra orí pé nẹ́kù lọ lárùn ọ̀fi one thousand sí àbí wọn ò bí ọdá tó pè kókó yóò jò pé mẹ́rin báyìí pé lóòótọ́ láìdé ni ọ́ bàbá rẹ òkè lọ́lá ni ọ́ ó ti jù yẹn lọ́jọ́ pé mẹ́rin ó ti pé mẹ́rin wọn ò bí ọdá tó fẹ̀yọ̀ kàdúgbò pé mẹ́rin ìwé ilẹ̀ ilé rẹ lọ́mọ̀ Ah, ah, ìwé owó tó ọjà àwọn èèyàn ni ó ti bùnmi four thousand ọwọ́ agbéwò owó fifty five thousand tó jẹ èèyàn ọwọ́ àná sí mi ẹ My bọ̀ sanwó ni mo wà bẹ́ẹ̀ gbà tó ń yáwó ni ó yọ̀ fẹ́ tí bá ti ọmọ ti ẹ̀mí mímọ́ kó máa bá yín lọ kó ràn yín lọ́wọ́ kó tì yín lẹ́yìn láti ìsìn àti títí láéláé. aleluya méje ọyọyọyọyọyọ.